àmọ́sẹ́ táwọn bàbá ń ṣe ní torí ilé agbára bàbá làwà yìí wọn aláwọ̀ gbọ́dọ̀ wọ̀yà ní eré ọmọ wú jàn yìí ni ẹ rí nǹkan bàbá wa yàyà àwa àjogún kéwú lọ́dọ̀ tìyín àjogún mímọ́ ọlọ́run lọ́dọ̀ tìyín nílùú alẹ́ níbọ̀rọ̀ àwa àjogún tọ́ni sọ́nà lọ́dọ̀ yín nílùú alẹ́ níbọ̀rọ̀ dandan ni ká máa dúpẹ́ fún yín kó tó dìgbà tẹ́ fi wálẹ̀ tẹ́ lọ. ẹ wá wun táwa jogún lọ́dọ̀ yín wun táwa máa jogún lọ́dọ̀ yín báwa máa yín ọ̀bájọ́ máa retí wọn jogún ọ̀rọ̀ ọlọ́run lọ́dọ̀ yín ni kí ló wá wí. wà kó lọ yá ayú ànásù. sulemana náà bọ̀ wá rí bóun ju bọ́ ànábì dáúdà òun náà wá ní yá ayú ànásù mọ̀ mọ̀ pẹ̀ yín èèyàn tẹ́ ẹ̀ mọ̀ n bẹ̀. ọ̀lìmúnà máa kíkọ́ tẹ́ẹ̀rì. ọlọ́run lè ní bọ́rọ̀ yìí ọlá tó fojú hàn ní. ọlá tó fojú hàn lọ́lọ́run ṣe fún yín mm. gbogbo ẹ̀yẹ gbàlagbàlagbà lẹ́jọ́kọ̀ọ́ dáadáa yìí ọ̀rẹ́ ọkọ ìyàwó sí i àtúntì yóò nígbà wọn ti dẹ́rùbà wọn lójú àwọn àfa òsè wọ ojú ọ̀nà lọ́hùn ó lóòótọ́. àfààní tọ́wọ́ kan ní sinla wà á bíyà kọ́kọ́ ìyàwó sùn ní òun náà yìí sùn mọ́ wọn. ó àfa kò rí náà mọ́ ẹyọ kọ̀ọ̀kan ní wò wọn báyìí ń wò wọn ni kò rí náà kò máa tó ń tẹ̀ ń wò. àfa sako báàsì ti wà ní ara ẹ̀ gidi bá àfa lè má mo ti sàwùjú náà sàwùjú ní wọ́n wọ́n ní alif lami ọ̀nà alif lami wọ́n ní sáà alikali kìtá wọ́n ní sọ́ọ́lì kàlí kìtá bu wọ́n fi jata jọ máa rún so bẹ́ẹ̀. ngbà tó dìde lẹ́wọ́n ní mi rí nà mọ́ bàtọ́ sọ pé kéèyàn bá wojú wọn ẹni mo ṣe kí ẹ̀gbọ́n mo kíráàmù ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ̀rù rọ́bà náà lè lóòótọ́ abọ́dé òní ẹ̀yin abiyamọ ẹ̀yin lẹ́sẹ̀kùnú ayé àwọn àká ti lọ àwọn àká tó sì sẹ́kù wọn òróró já sí mi táwọn ọmọ wọn ọ̀dá kí wọn náà sì dá ebi wájú yín la wà láti ké Kùránì nìkan kan ṣe báyìí ńlá ké Kùránì wájú yín nìkan kan ṣe báyìí anabi sèré mọ́nà wà á dákẹ́. wàhùsùrà lè Sulaimana junudu minal jinni. ọlọ́run ń bọ̀ wáyà sèré mọ́nà fẹ́ẹ́ nínú àjò àwa kọ́ àwọn ọmọ jù ẹ̀ a wọn jọ fún wọn minali jinni. alijanu tẹ̀lé. wal insi. ẹyẹ tẹ̀lé. wa tọ́yìrì. èèyàn tẹ̀lé alijanu tẹ̀lé ẹyẹ tẹ̀lé ní ma fi wọn sọ lábẹ. wọ́n yóò zàwó. wọ́n lọ bẹ́ẹ̀ wọ́n lọ ata. ata ìdá ata ti namula tún. yóò ayiwa namulu udkhulu mazakinakum. láyé àtìmánakun suleimanu wajunudu wàhùnlá yashuruna. ọba kí o jẹ́ bó ti dúró bí lọ́dún sí wọn. inú náà wùtú ọ̀ náà ké orí kọ́ ọ̀gbá tó ti dúró nínú náà alukurani kéde àdàbọ̀ lọ́wọ́ ti sọ̀n kankan lẹ̀ wà á tún kéwọ́ yẹ kó èèyàn kọ́ fí àyè èèyàn ti dúró wa. hatta iza ataw ala wadi namli qalati namlatun ya ayyuhan namlu udkhulu ya ayyuhan muludkhulu mazakinakum la ya'timannakum suleimanu wajunudu wa hum la yashuruna. bí o jẹ kọ wá kí dáhùn lọ́wọ́ wọ́n wá bá rìn àjò lọ ẹ̀yìn ìdálẹ́nibọ́rọ̀ wọ́n bá ní àjò wọn lọ Sulemana ń lọ àwọn jama rẹ̀ tẹ̀lé wọ́n wá rìn títí wọ́n dé di ọ̀gán àwúrèbe nígbà wọn ò débẹ̀ àwọn obìnrin wo ni wọn ò lẹ́yìn tẹ̀ gbọ́ Kùránì ẹ bá ń sẹ́wọ́ sáwọn tí sáró yìí lẹ́yìn o ẹ̀rí gan àwọn tà ẹ̀wọ̀ gan ẹ̀wọ̀ ọkùnrin náà ẹ̀wọ̀ ọkùnrin yẹn tìrì àwa lọ dúró láàrin àwọn obìnrin tá à ń ké kúránì lọ́wọ́ ẹ tiẹ̀ kúkú dà kankan mà nígbà tẹ́ ń ki ìsubọnú ebè tí hù ọba yẹn pé o ṣe wàhálà o kíbọ̀ kíbọ̀ o tún fomi òkú díẹ̀ kún ojú ẹ̀ fọ́ ni ọmọ gbọ́dọ̀ ń bẹ̀. àtẹ ìzá àtàwọ̀ àlàwádìí nàmlì namulatun. ya ayu anamuru dikulu masakina kan. ya ayu anamuru dikulu masakina kan. ẹ̀yin ló alẹ́ ní bọ́rọ̀ nǹkan tí ń ṣe bọ̀ ti pẹ́ à ń bá yín ẹ̀wọ̀n tí ń ṣẹlẹ̀ láyé ẹ̀wọ̀n tó ti lọ ẹ̀wọ̀n tí tún dé ẹ̀wọ̀n tó ti tán ẹ̀wọ̀n tó ṣẹ́kù ẹ wo bí a bá dé ẹ wo bí a ti bẹ̀rẹ̀ níbo là ń lọ ọkọ̀ wá yẹ ẹnì kankan ẹran ní sọnù láì wá padà wọn wá mi wọn wá ẹran mi lè gbé èèyàn wá ń sọnù nínú ayé báyìí èèyàn sọnù sáàrí ọlọ́run o gbogbo bí kíbi là á ti máa wí bẹ́ẹ̀ àwọn àfin mélòó lẹ́rí láyé mọ́ wọn ò yéé jí wọn gbé àwọn náà sì jáde mọ́. bá a ti pẹ́ tó lókè ọ̀dẹ lánàá ìrìn àfihàn yọkan bẹ́ẹ̀rù ti bù wá tó lánàá lókè ọ̀dẹ ìfojú gbogbo bẹ́ẹ̀rù ti pọ̀ tó àrà fi kàn kọ́dà àrà bùkẹ́ rárá ẹyọ kan tá a sì rí mo ní tètè máa lọ lé torí mo gbé. ẹ gbogbo tí ń bá a bá ṣe ìyàwó jọ̀wọ́ àná àwa àtàwọn àfin lájọ jókòó ẹ̀ ká ló wọ́pọ̀ lọ́gbà bẹ́ẹ̀ wà á patí lálẹ́ gan àfi ní ojú gómìnà ṣe ṣe mú wa ọlọ́run ti pọ̀ lálẹ́ ni wọ́n ti ṣe tó yọmọ òjá ìbàdí lọ kan tààrà ní kílódé wọn mọ̀ ju èfọ́ àmọ́ tó sàn àwọn sọ̀rọ̀ wáyé náà yọmọ ìwà gbégbé wa rí ni àmọ́ ní sẹ́ àti yóò fọwọ́ gáárù ojú àti yóò sojú lẹ̀ wọn jáde mọ́ kálukú ń kìlọ̀ mọ́ máa lọ ìwọ la sì fi ilé bẹ́yẹn kalẹ̀kùn mọ́ sí ẹ má àwọn tí ń bá wa òun lẹ̀ ń gbọ́ yìí àbá rárá àwa wọn làjọ ń bẹ bẹ́ẹ̀ náà tún ni àwọn kan ti sáré wọnú ayé wa wọ́n fẹ́ ba àwọn ọlọ́kadà jẹ́ àwọn kan ti dé wọ́n èyí sọ lọ́kadà àmọ́ wọ́n fẹ́ sọ ìyẹn lọ́kadà ló kọ́ mi àwọn náà àwọn ń rọrọ aṣọ tẹ̀ ń wọ̀ ó sì kọ́ ọkọ̀ bìkan sí ọkọ̀ nọ́mbà bìkan sí òun náà fi ń kọ́rùn ọlọ́kadà náà lásán pè kò sókọ̀ mi ta fẹ́ pè. ẹ̀yin ọlọ́kadà báwọn gọ́ọ̀mẹ̀ntì bá wá ń gbé ibì kan ni ẹ kùn dé ibì kan ni ẹ má lọ ẹ má mú gọ́ọ̀mẹ̀ntì lọ́ta yín o ní ti ń ṣẹlẹ̀ ní yọ kẹ̀yìn náà ní kí wọ́n bá yẹ yọ padà kan kálukú níjọ wọn ń sá àdá ńlọrin ọ̀kadà wọn fi ń sá ọ̀kadà ni náà níbẹ̀ bá ń tọ̀ láwọn àsìkò ìgbà náà lálẹ́ bàbá tí ń gbọ́ gbúrún àti tọ́ ọkọ̀ pa ọkọ̀ dúró ná pé bó o ní ọ̀kadà yìí ni wọ́n lò jọ nísìnyí ọba tó gbowó báńkì báyìí ọ̀kadà dúró kalẹ̀ ó sì bá àwọn olókadà gidi ni òun ó sì dúró bẹ́ẹ̀ báyìí ti ń lọ ní ti ń pe àwọn tí ó pè mọ́tò náà búlù ni nọ́mbà rẹ̀ ń jẹ́ báyìí báyìí ẹ̀ tó gbowó gan lójókòó wájú wọ́n ti parí ọ̀kadà náà wọ́n ń lò níbo la ti á fẹ́ mọ̀ pé ọlọ́kadà gidi ni ọlọ́kadà ó lè ní. àwọn tá a wá ń wì yìí náà wọ́n wáyé wá ní àbátẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni mo ní ta sí nísìn àtàsí kan náà bẹ̀ wọ́n ti fẹ́ bà wọ́n ta sí jẹ́ báyìí ẹ bá ti ní ẹjọ́ Táíwò ẹ ti báyà méjì mẹ́rin ok ẹ wọlé ẹ wọlé ẹ wọlé èmi ò ní pẹ́ sọ̀kalẹ̀ mi ní pẹ́ sọ̀kalẹ̀ ọ̀n wọlé tó jókòó láàrin sábà yìí wọ́n palẹ̀ kúrẹ́ ní tiẹ̀ bá ọ dàbọ̀ wọ́n gbé lọ pátánù rẹ̀ nígbà wọn bá lọ jùlẹ ẹ ní rírí mọ ẹ ní rí abẹ mọ la ilaha illa. bó la wá ń lọ wọn ń jẹrù ayé ọba yẹn mi ò tí ì pọ̀ láyé náà àgbàlagbà ń lo mọ́gùn àsóbì èèpọ̀ ń yọ náà ni obìnrin lọ bìkan bí kalẹ̀ fún sèbá bí sèbá ò bá yẹ lọ ní sèkọ́ lọ àti sùwébà àmọ́ kan tún bẹ táwọn àṣẹ̀tẹ̀ tún wọ́pọ̀ nísìnyí bọ́ bá pẹ́ jù wọ́n tún wọlé àti ńgbà tó tún èlà là ń ṣe mọ́tò ah, bàbá bàbá wọn yìí àwọn bọ́dọ̀ wo ti ṣe mí nínú ẹjọ́ àrùn kìá wọn. Allah ẹ̀yìnlá ọgbà bàbá wọn yìí àwọn bọ́dọ̀ wo ti ṣe ẹlòmíì wọ́n rà pilẹ̀lẹ̀ báyọ̀ ká ni. tó alájà wa ń lọ òyọ́tọ̀ tó dé ìpàbà ó ti wà lára ẹ̀ gbogbo ìwọ tó ń bá ń pọ̀ fà ẹ̀ ń ṣe ọlọ́lọ́mọ yẹ ni ó ti kú eré obìnrin ayé ti wá dá kò sí gbogbo wọn ni mọ́ obìnrin ti pọ̀ ọkùnrin sáré obìnrin kí wọ́n fi ń ṣe àánú lù gbámú ni wọ́n wálé wá nígbà tí wọ́n sọ̀kalẹ̀ ń tán lẹ̀ ṣe àgbẹ̀ láì ṣẹ́ran wọ́n sì ń sọ wọ́n ì lẹ́yìn ọdún ká àárọ̀ ọ̀yàyà ọ̀yàyà yóò sì fò mọ́ tẹ́gbọ́n wọ́n ìsọ̀lẹ̀ tím yóò sì kilẹ̀ bíi ah, látẹ̀kọ́ náà abẹ́rí gan hata ida ataw aláwádi namuli kọ́láti namula tún yá ayuwa namulu dìgúlù masakinakum. yá ayuwa namulu. ẹ̀yin lu alẹ́ ní bọ́rọ̀ àwa dúpẹ́. ó di kúlù masakinakum. kò sí tó yẹ yín lu alẹ́ ní bọ́rọ̀ yìí tayọ̀kẹ́ dúpẹ́. lọ́ọ̀yà àti mànàkùn suleimanu wàjúnúdùn. وهم لا يشعرون anabi sulemana náà dúpẹ́ ni táwọn luwalé ní bọ́rọ̀ ń ṣe lónìí sulemana náà ṣe àti dáúdà nígbà bàbá rẹ̀ lọ tó tó sì kó òun náà wà dúpẹ́ yọ wá dé wọ́n ń lọ pẹ̀lú àwọn àjọ rẹ̀ nígbà tí ó débi ó débi ọ̀gá awúrèbe awúrèbe kan wá ń bẹ lójú ọ̀nà tó ta kàkà gbogbo yín sábà awúrèbe ọwọ́ ta kàkà báyìí obìnrin wa ni abo ni kí ló wá gbà wọn nípa ìyá ayú anamulu. Ah, ọlọ́yin àwúrẹ̀ bíi ẹgbẹ́ mi yòókù. ó di kulu masakinakum. ẹ kálukú ọwọ́ bíi ti ń gbé lọ o masakinakum ẹ wọ bíi tẹ́ ń gbé ẹ wọ gbogbo eyín o kálukú ọwọ́ nù gbogbo ẹ o. láyé àti mànàkùn suleimanu wajunudu wàhùn láyájúrú náà. Ah, ó ní tó jẹ́ ń bẹ́ẹ̀ pé mo ní kẹ́ ẹ wọnú gbogbo yín lọ láyà tí mo nà kún Sulaiman kí Sulaiman náà mọ̀ wàá tẹ̀yìn wájú ní odò àtàwọn ọ̀dọ́ ọmọ ogun ẹ̀dùn kó bọ̀ fún ọmọ tẹ̀yìn látẹ̀rẹ́ wọ́n bá sì wàá tẹ̀yìn bẹ́ẹ̀. wọ́n láyà ṣùrù náà. wọn ò ní mọ̀ pa àwọn tẹ̀ kankan o. Ah, ànábì Sulaiman náà gbọ́ ọ̀rọ̀ tó sọ lápèjúwe ẹ̀ òbí Sulaiman náà tí ó yẹ yín Sulaiman náà bẹ́ẹ̀ mẹ́ẹ̀dúgbò rẹ̀ àwòrán mi wá yàrá. Sulemana wa gbọ́ láti yà ah ẹsẹ wọn ẹyin obìnrin yá ìjà àwọn ọkùnrin lọ́jà dé olùkọ́ aláṣà láti bẹ́ẹ̀ nù mí ah ọlọ́run jọ dáa fún yín ah iṣẹ́ àbá ayọ̀ rárá yín sàlátù náà ní eríṣiríṣi ọlọ́run kọ́ fàlù tí yìí ọlọ́run fàlù bàríkà yóò fi sáà yókù náà má kàkí nǹkan ti dé gbẹ̀yàn ńlá sàlátù tó wà lọ wọlé sí oníhò tó gba ìkú ọwọ́ alùpùpù èyí kọ́nsẹ́ẹ̀tì tọ́jẹ́ funfun sínú léèsì tí ọgbà ìkú ọwọ́ adúmọ́jú àbá wọn gbọ́dọ̀ máa ń sẹ́lẹ̀ lásàlátù ọ̀nà tàtà àbá lásàlátù ò máa já tọ́sẹ́rì àsàlátù fíjà yìí eríṣiríṣi bá a ti ń bá gbogbo ẹ̀ bọ̀ ni ọlọ́run àá sàn fà nẹ́bí yìí jẹun lọ níran yìí ọlọ́run sàn kú tà nẹ́bí máa lá lọ níran yìí bá a ti ń da gbogbo ẹ̀rú pọ̀ mọ́ra wọn náà ọlọ́run sì ti sàn ti tú ànẹ́bí máa wà láàánú. sallallahu alayhi wa sallam. tọ́lá ànẹ́bí náà sáré gangan ààrẹ wa náà là ànẹ́bí ń sá. ànẹ́bí pé ummati ummati ummati ẹwà ànẹ́bí dáadáa ọlọ́run àwọn àjọ mi sallallahu alayhi wa sallam àwọn àjọ mi yìí mà dọ́wọ́ rẹ̀ ẹ̀wọ̀n tá à ń dáwọ̀ ni àwọn ìyá mi ń bẹ nínú ilé nísìnyí àgbàlagbà ni wọn omi sì jáde wá nínú àwọn àgbàlagbà tá à ń wí yìí náà àwọn náà ń bẹ ń yà yín ọlọ́run jọ dáa fún yàyín àgbàlagbà àgbàlagbà méjì ní ń bẹ ẹ̀yin àwọn àgbàlagbà kan wúwo ẹ̀ àwọn àgbàlagbà tó wúwo ìyá mi àánà rẹ̀ rìn àwọn kan bẹ tó sì fúyẹ́ àwọn èyí tó fúyẹ́ lèmi àtẹ̀yìn bá ti ń wẹra ẹ kò sí kankan náà lẹ́kọ̀ọ́ lágbo kò ní kankan kọ́dà àtàrí kò ní àwọn kan sì ń bẹ ẹ báwọn bá kàn rí mọ́lẹ̀ èyí ó kú kílò tó sí. àánà ń bẹ́ ń kan nísìnyí àmọ́ bọ́lá òun ti sẹ́jú ọ̀rọ̀ tì nàìjíríà kìá mọ́ ọmọ torí yín kó kò ń lé wọn tún máa ń pera wọn gba wọn dédé ọ̀gẹ̀dẹ̀ èyí máa ṣe ẹ níbo ló kó lọ ebi lẹgbẹbẹ kùsùmù ń gbé àti bisalẹ kùsùmù lọ́wọ́ wọn sì ń mú díẹ̀ díẹ̀ wọn sì ń mú wọn pè má jẹ apá wọn sì ń fa díẹ̀ díẹ̀ ọrùn ń dùn mí lọ́kọ́kọ́ ń gbọ̀ọ́yá ojú kan ṣe pín ń gbọ̀ọ́yá etí ọ̀gbọ́rọ̀ mọ́ wọn pé díẹ̀ díẹ̀ ní máa pa ńgbọ̀ yẹ kò lè jáde mọ́ gbogbo ẹ̀jẹ̀ tí ó máa fi ṣiṣẹ́ lára wọ́n fa gbogbo ẹ̀tàn pátá ẹ dákun bẹ́ẹ̀ bá ń bẹ níyà yín mo fagbára yín ṣe wá sí i ọlọ́run ojú ẹyọ dáa mi mo fọ́ lọ́ọ̀bẹ yín ẹ dákun ọmọ mi kéré ọlọ́run ojú ọ dáa fún yín àwọn ń bá bọ̀ bẹ́ àwọn ìyá kan nù àwọn ìyá kan sì làwọn ṣe tán àti kú torí ọmọ wọn tí ọba ní jẹsàlì ò jẹyàn Ọlọ́run yàyà kámi kó láyé àwọn ìyá dáadáa kan pẹ̀lú garibu ọba fi ní wàá tó àwọn ẹgbẹ́ Ọlọ́run mọ bíọ́ ni sèbí ọba ti ṣe ni musali wọ̀ màmí ní yòókù jẹyàn láyé bẹ́ẹ̀ lọ kẹ́sì mo tiẹ̀ ó sì fi dájọ́ ẹ má pé ẹ má jẹ wọn sọ lẹ́nu mẹ́fà náà ni àwọn akẹ́lẹ́ lẹ́kẹ̀fà náà lọ́sẹ̀ náà ẹ má jẹ ó ẹ sì má jẹ ó ẹ̀ láyé báyìí nínú ayé kan ṣoṣo yìí náà táwa nínú wa èyí tó lóun ọ̀bọ̀ wájú ọlọ́run gbá kìámà tá lólúwẹ̀ tó lóun ọ̀bọ̀ bọ̀ sẹ́lọ̀ wọ́n sì sẹ́lọ̀ sí ọlọ́run. ọkọ tọ́jú ìyàwó ọkọ ọ̀ráyè ti ìyàwó ẹ̀ mọ́ ìyàwó sì ń gbọ́ pé kí ni tó ọ̀sán ní jòkúta wọn náà wá bàbá tọ̀hún lọ ara wájú yákíá náà ni wọ́n lọ gbà nǹkan náà ni òkú púpẹ́ gbàǹtí ọgbà ọ̀darí wálé nígbà wọ ọ̀ráyè tiẹ̀ bàbá tọ̀hún ló sì ní nlé ọ̀ráyè tẹ̀ni ẹlẹ́ni bó la wá ń lọ ọmọ ni bàbá ọ̀rá yìí tọ́jú yìí bàbá ni ọ̀rá yìí tọ́mọ yìí ọmọ ni bàbá ọ̀jẹun yìí ẹ̀dẹ̀dẹ̀ ni jẹun yìí gbogbo wàhálà bàbá lérí ọmọ ẹ̀ lọ́dànù yìí inú ayé kan oṣù yìí náà ẹ̀yìn ló alẹ́ ní bọ́rọ̀ ẹ má wá nǹkan kan lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́run ni ẹ má wá kò sí ní tó tú ọlọ́run tí bàbá wa ìmáàmù júwe fún wa láyé náà ni kò sí ní tó tú ọlọ́run bọ̀ bọ́rọ̀ rẹ ọ̀bá tí ìyẹnjú ọlọ́run ní ọbẹ̀ kò sí kankan ájò ń bẹ lóòótọ́ ọ̀ràn tọ́lọ́hún ò ní í ṣe ọ̀rẹ́ ni ó sóògùn owó tí wọ́n da yẹn gan lẹ́ẹ̀mí pẹ́rẹ́gì kan adìẹ sì gbé méjì ni wọ́n bá gbé mú wọ́n kọrun ẹ̀bọ́ kàkà bẹ́ẹ̀ ń gbé wọn ọdún méjì náà ló òun ò ní gbé mọ́. ẹ bá wá nǹkan kan lẹ́yìn ọlọ́run ìtọ́lọ́wọ̀n bá ní ṣe kò sẹ́ni tó lè ṣe ìtọ́lọ́wọ̀n bá sì ṣe ẹnìkan ò lè dá dúró ọba tọrọ rẹ ò yí ẹnìkan ọba tá a mọ tí ń ṣe lọ́wọ́ bá ti wà ní bá a ti jókòó yìí nu tọ́lọ́hún ṣe lọ́wọ́ náà ẹ wọn ní bá ti jí làárọ̀ kì í kírun tádé kì í kọ́kọ́ wá fi rí balẹ̀ fún un náà ọlọ́run ti bọ́ ọmọ lọ́wọ́ o ọlọ́run báyìí ti bọ́ ọmọdà lọ́wọ́ لكل شيء إذا فاقته عوض òkà lọ́ba gbójúlé ọlọ́run ti sọnù mọ́ ọ lọ́wọ́ òkà yìí àfàìbísọ́wọ́ bí tí ń lọ ìmọ̀gbọ̀rọ̀ darí dé ajẹ́pọ̀lọ́ wò ṣiṣẹ́ mọ́. likuli ṣe é. àgbòlọ bá gbójú lé ọlọ́run ti bọ́ mọ́ ọ lọ́wọ́ pẹ̀lú bá ti wẹ̀ mọ́ gbọ́dọ̀ ta sẹ́jọ́ tó bá ti wẹ̀ kò sọ́lọ́. ìdá àfọ́ra kíta òórùn ìwà dùn. olúgbòhùn ló gbójú ìjọba ti sọ sí ọgbọ́dọ̀ sẹ́ni. ìjọ tó ti bá ayé bọ̀ tọ́ ń bẹ́nu ìyá rẹ̀ sóò lólúgbòhùn mẹ́wọ̀n. likuli ṣe é. ìdá àfọ́ tala tó jẹ tala tó ná ọlọ́run ni ọba tó fẹ̀mí sí ala tí ó sì pè wá kalẹ̀ nígbà tí ó fi sí ala ẹ wọ̀rọ̀ ní sọ láti bàjẹ́ tí ẹ ti ní kí n máa sọ̀rọ̀ yìí nìyí kò sí nù mí ba ọlọ́run ò jìnnà ọ̀rọ̀ ò sí nù mí wọ́n ti la nínú èèyàn kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá a bá sì dákẹ́ báyìí dọ̀la a mọ̀ sọ̀rọ̀ báyìí náà kò sì tán kò pé a máa tó sọ síjọ́ mẹ́rin. kí ló wá ń wọ́ lọ́wọ́ tó ń dààmú ara rẹ̀ sí tọ́ olójú kan náà máa wá ń bẹ̀ ní náà yóò dọ̀ ọlọ́run bẹ̀. ọlọ́run tó ó wo ẹnu omi ẹnu kò sì jọ́ papọ̀ mọ́ ti kù itó ẹnu wa inú kòkó ní ti wà ẹnu náà ló bí sí wà láti kù ẹ sì máa túbọ̀ túdì ọ̀tún lábẹ́wàá ó tú pàrà báyìí kò méjì tún bẹ̀rẹ̀ inú ẹnu bẹ̀ náà kò ti fi bí tómi níwà hàn tọ́lọ́hún ni ò tí wàá tó mójútó irun ni jọ́bẹ̀jọ jọ́bẹ̀jọ là ń fà eré ti di fọ́ tá a ti rí báyìí lórí títì eré ti fọ́ tó pín méjì báyìí àárín irun nú ẹ̀ bọ́ọ̀ báyìí ti ń fa tó ń fẹsẹ̀ lélẹ̀ báyìí ẹ̀ tó ń hùn ọ́ lọ́wọ́ ẹ̀ tó ń hùn nù. kéde pé mo ní wá bẹ́ẹ̀ nù bí kán ní wá jọ jẹlẹ̀ kọ̀ọ̀kan yìí kán náà ní bẹ́ẹ̀ bá rí ọwọ́ yìí yà yìí ẹ̀ lédè kán náà. tọ́ èwo sì ń kéré tó wù yìí kí lọ́wọ́ ń dààmú ara rẹ kí tọ́ bá mi lé kíní ìrìn bá èkó erí dé bá mi lé fún ọkọ̀ àwọn olóòótọ́ tẹ̀ tí wọ́n ń tán láyé díẹ̀ díẹ̀ nínú àwọn bàbá òun náà wọ́n olè jìbìtì lọ́fẹ̀ẹ́sẹ̀ lọ mẹ́ran wá lọ mú màálù wá. àwọn àbájọ ọ̀hún tá a báyìí gba gbogbo wọn ni wọ́n ní wọn lọ agbára ọlọ́run ó sì kún ọlọ́mọ ọlọ́run ó gbàdúrà rẹ pẹ̀lú ẹran tẹ̀yìn ẹgbàgbá olè màálù dúdú ike rẹ̀ mì ẹ̀ sì sẹ́nà nù kárí màálù mọ́lẹ̀ láàyè torí kíni ànábì wo ló ṣerú ẹ̀. ẹ̀fọ́ bẹ́ẹ̀ gbígbóná tó ti pọ́n ẹ̀ẹ́dún màálù ọ̀gbọ́dọ̀ jẹ́ kọmíṣánná ha kọmíṣánná ọ̀jẹ̀ òsì yà ọ̀dọ̀ ọ̀rọ̀ àfáà tó ṣe mọ́ náà ọ̀jẹ̀ pálábá yà arábì kìlọ̀ fún wa títí ó kìlọ̀ lórí pé bàbá pa ká pa dáadáa ká sì kán ọ̀bẹ wa kó mú kọ́mọ̀sì pa àfìrà rẹ̀ àfìrà nùnù ẹ̀yìn lẹ́ẹ̀kan ẹ̀ sì tún gbé wókè padà ọ̀parí. látọ̀ akọ̀bẹ gbóná lẹ̀ fi ń dúná ní. ẹlòmíì ya ẹnu ọ̀pọ̀lọ́ dákọ̀ kálukú sí gbogbo àwọn tẹ́ ń dákọ̀ sí ẹni oníta sí méjì àgbọ̀ ọ̀tà ẹlòmíín nulẹ̀ ẹlòmíín àwọn ọmọ ara mọ́tò lẹ́kọ̀ọ́ wọn ò lè gbé wálé wọ́n ti mọ̀ pé báwọn bá gbé wálé bọ̀ bá ti fọwọ́ kàn án aláàjì mùsíbà ọ̀ gbọ́dọ̀ fọwọ́ ah, ah, ọkọ̀ náà ni ó kú irin tuntun bọ́ba èkó títí tún lè kó ńlọ kúnu ọlọ́run iye ọmọ tó ra tí ò gbé wálé wọn ò lè gbé wálé o wọ́n fóònù wọn ni àdìsá má gbé wálé òun náà sì délé wọn pé ọkọ̀ nǹkan ní wọ́n fi ń ṣiṣẹ́ ni wọ́n fi ń ṣiṣẹ́ lọ́wọ́ ní ọjà ń gbé wálé gbogbo ẹ̀rín tí ń rìn òní pé mo gbé wálé eré ibu ọwọ́ rẹ kọ́ ọba tèmi jẹ́. ẹni ọlọ́run bá ti bọ́mọ́ lọ́wọ́ ẹ̀yin ìlú alẹ́ ní bọ́rọ̀ máa kírun mọ́jọ bọ́mọ lọ́wọ́ máa ṣàánú mọ́jọ lọ́wọ́ bọ́mọ lọ́wọ́ máa ràn yẹn lọ́wọ́ mọ́jọ lọ́wọ́ bọ́mọ lọ́wọ́ fẹ́ràn ọmọnìkejì ẹ gbogbo ntọ́ lọ́hún ṣe fún ọsọ ọmọ gbàgbára rẹ kọ́ ló ṣe ọlọ́run tó ṣe omi tí ń bẹ nínú ọmú obìnrin kan ò lè tómi náà wà ní ẹwọ yẹn tá a mú láàrin ẹ̀jẹ̀ àtẹran a sì máa mú kẹ́jọ jáde lẹ́nu wa a máa mú yẹn ká máa jẹran nísìnyí jáde wa ọba yẹ ká mú gbóná gbóná jáde wa nù ẹ tọba yẹ ká mú tútù tútù jáde wa nù ẹ sọlọ ọlọ́run ni ni ò tó ó ṣe nínú àwọn dábàá ẹni tí ń gbé ẹsẹ̀ rẹ̀ ẹ̀kan náà ní ògbé báyìí ó ṣe nínú àwọn èèyàn àwa sì ń rìn báyìí ọ̀kan ò ní tì balance tẹ́lẹ̀ kejì ti gbé tọ́ba ní a máa gbé lẹ́ẹ̀kan náà kíláàsì táwọn náà rìn bí ológun kíláàsì fọ́nà likulli iṣẹ́ yìí ìlú alẹ́ ní bọ́rọ̀. ìdá àfọ́ kìtà òòrùn ìwà dùn náà. ohun yòówù o lè ní ohun yòówù o lè kójọ ọmọ ìyá mi nínú ìlú alẹ́ ní bọ́rọ̀ ohun yòówù o lè máa wá ohun yòówù o lè máa fà fà á lọ́nà tọ́tọ́ àwọn àbá ti pọ̀ láyé lónìí àwọn àbá kan ní ẹ wá owó pẹ̀lú túláàsì ẹ̀rọ àfa àwọn àbá kan bẹ́ẹ̀ wọn á ní dandan ni kéèyàn olówó ẹ wá bí wá ẹbí wọn ẹ̀gbọ́n wọn èyí ṣe sí olówó ẹni wọ́n tún bísí kejì ẹsẹ̀ tí ò lówó ẹni wọ́n bísí kẹta ẹsẹ̀ tí ò ẹlẹ́ẹ̀kẹrin inú ilé wọn ẹsẹ̀ tí ò bàbá màgà jìnnú lẹ́yìn ẹsẹ̀ tẹ̀ fún wọn lóògùn owó ebi dandan ni kéèyàn owó owó ìwọ gan èlò lọ wá ní. o ti lọ olówó tó o lè mú wàláyé o lè two point five. àlọ́ lówó kan táwa mọ̀ tó máa ń pè lólówó ó sì ra ọ̀kadà bẹ́ẹ̀ nìkan ó ìdúrà àwọn ọmọ sẹ wọn lọ jí ọ̀kadà gbé mẹ́rin gbé lọ lọmọ ọlọ́kadà bá kékeré ha tí ẹ ti gbọ́ ẹ wọ́n ti gbé wọ́n ti gbé à ń pé kí n wá gbé wọ́n ni wọ́n gbé ọ̀kadà là á gbígbé báwo ìpolò ti rí àwọn àwọn náà wọ́n rà fún un bọ̀dá kàsálínà lọ́ra fún ọ ní kàsálínà lọ́ra fún àwọn ọmọdé kàsálínà wọ́n tún wá ọ̀dà àwọn ọmọdé kàsálínà wọ́n gbé ọ̀dà ọ̀sọ̀ fún kàsálínà bóun jẹ́ wàá pè wọ́n mo gbé fóònù mọ́ likunli ṣe irin o lè gbé o lè gbà. likunli ṣe irin ìdá fọ́ọ́kìtà orí wa dùn. bẹ́ẹ̀ bá tọrẹ ẹ̀tọ́ rẹ̀ àánú bẹ́ẹ̀ bá ràn yàn lọ́wọ́ ẹ yàn lọ́wọ́ àánú ẹ má ṣe ayé rí mi ẹ má tọrẹ ayé ẹ rí mi ẹ bá rán yan mọ́tà ayé ẹ mi àwọn kan bẹ̀ ogójì ni wọ́n rán ẹnìkan ò sì ní màpá wọn ni ẹ mẹ́ta náà ni wọ́n rán ibi láàrin patí ló ti rán wọn kí wọ́n bá pé wọ́n lọ rán wọn. ọwọ́ àǹdè bí ọkùn wàá lọ mọ́gà ẹ sọ bá alájà bìláwù wọ́n lọ mọ́gà láàrin patí ni wọ́n ti ṣèyàwó mọ́gà wá jẹ́ ó yín likuli ṣe ẹ̀ẹ́dẹ́gùn alọ́hùn ni ẹ wá ẹ má lọ ọdún ẹnì kankan mọ́ irọ́ ló kùtà yé ń pa fún yàn lónìí. irọ́ irọ́ ló kùtà ọmọ adama ń pa àwọn ẹjọ́ wọn àná sẹ́kù lé ọ̀dọ̀ wọn ni ẹ wọ̀ lọ ẹ má wọ̀dọ̀ àwọn ìgbàlódé tí wọ́n wọ ayé wa nù àwọn àfáwọn yìí irọ́ wọn ń pa omi ilé ọ̀tẹ káàdì jíìpù wọn ti gun jíìpù wọn sàn wá irọ́ ni wọ́n ń pa ẹlòmíì ó le gidi omi àwọn àlọ́ wẹ́lẹ́ wà ní yọ ọmọ náà wọ́n yọ bí bọ́ọ̀hò wọ́n wà mọ́ bí sìmọ́ǹtì bọ́ọ̀hò wọ́n máa bọ̀ bí àwọn òrí náà báyìí wọ́n rí ẹgbẹ̀rún kan jìbìtì wọ́n lù olúwa ibo là ń lọ kò yé wa ibo là ń lọ kò yé ayé rárá àwọn dábàá pé àwọn ẹni ọlọ́run nìyí àwọn kan wọ́n ń da yé àwọn tá a máa gbé àwọn tá a lọ sábàánì àwọn kan wọ́n ń bà yé jẹ́. wọ́n ní ká àwọn bàbá máa wọlé bàbá baálẹ̀ wa ní màyà ọlọ́wọ́n ní dààmú yín. àmín. ọlọ́ kura kìláàsì. Allahumma àmín. ọlọ́wọ́n jẹ́ ó dáa fún yín. àmínà. gbogbo àwọn àgbàlagbà okùn wọn àti fáyì. ẹ̀rí mùsùlùmí alákṣàn ẹ̀ bàbá wa ìwọ́n sọ pẹ̀lú. Ah, ah, wọ́n ti dàgbà àwọn àgbàlagbà ti wá ń gbà ń jẹ búrẹ́dì àti ṣúgà ètò yín wa. likulli shay'in. likulli shay'in idha faqitahu iwadun. ìtàgùrẹ́. na'am. wálé ìsà àbúgbé ògún wí ni. wálé ìsà lillahi faqita min iwadin. àwọn ẹni ọlọ́run pọ̀ àwọn ẹni ọlọ́run ṣẹlẹ̀ ẹ wo àwọn àwọn ọmọ eré tí ń rólé àwọn mi ẹ wo bàbá wa mòdìrú mọ́ríkà ọlọ́jà rí pẹ́ wọ́n rólé Sheikh Adam wọn ò sì bá bẹ̀ jẹ́ wọn ò bá bẹ̀ jẹ́ wọ́n ń bá a lọ bí bàbá ti ń bá lọ ni wọ́n bá lọ wọn ò yọ yàtọ̀ bàbá wa Khalifatul Adabiyyah bí wọ́n ti bá a lé wọn pààrọ̀ lé wọn ọba lé jẹ́ ìyá pé wọn ò ṣe ti bàbá wọn ò ṣe sẹ́lómi gọ́rọ̀ ó lè pé à wọn ò palẹ̀ dà wọn ò lówó nù à kò yí ọ ni wọn ò balẹ̀ jẹ́ta àpò ìdìbò ní tí bàbá wọn ò ṣe àwọn náà ò ṣe. wọn ò purọ́ báyé wọn ò bá wọn lè sọ̀yàn do lówó ọlọ́kọ̀ bọ̀ yẹn ti mẹ́nu léjì olówó ẹ tiẹ̀ ṣe mẹ́wàá wò ló lé yín kárí kí wọn ní ìyá láyọ̀ owó ayé wa gbà fún yín gbà náà ẹ̀dọ́ kejì ẹ̀ lọ́ọ́ ten thousand ẹ wá lẹ lówó sówó nù owó tí ọ̀ràn sẹ̀ mọ́ ọba adama ẹ má jẹ wọ́n kúrọ́ fún yín ọlọ́run lọ́lọ́run ọba jẹ́ ẹ̀rí pẹ̀lú mi. is the only one God the beneficent and massive. ẹyọ kan náà ni ẹ̀rí pẹ̀lú kọ̀ mi fún wa bàbá agun sánmọ̀ alákọ̀ọ́kọ́ lọ àbá ẹ̀ẹ́dẹ́sánmọ̀ irọ́ kọ́dà àwọn aṣáájú yín ò ní sẹ́mọ̀dé ànábì nìkan lọ́lọ́ ìsìlá wọlé mi rájú kò sí jéwù kan tó ní sẹ́mọ̀ ẹ àwọn jéwù àǹkìní wọn àgùn sẹ́mọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ rọ́ọ̀ni jéwù kan ò dé sẹ́mọ̀ wọ́n wọ káàlé wọn dé wọ́n sì padà síta ẹ má jẹ́ nìkan tàn yín. kí wọ́n tó lè pè yẹn séwù kan jìnnà alifu àti lamu àti sin àti yaw àti ha ẹ̀rí alifu márùn ó sì dúró àwọn àgbàlagbà ni wọ́n ní àwọn àgbàlagbà náà tí wọ́n ń kọ́ ah, ah, ah, àwọn tó ṣe tó ṣe àwọn àfa wa ni ṣe àwọn náà tó wá pa àwọn àfa àwọn tó kọ́ wọn gbégbé àwọn ni ṣe ẹ wà wá ní èmi náà bá lọ ní bàlá ìṣe ìwọ̀n ọmọ gbèmí ṣé èmi náà sì dáhùn tẹ̀tún ní ìṣe ìwọ̀n báyìí náà tó gbèmí. aláàbò àwa aláàbò àwa ní màyà wọ́n ní two thousand fún mọ́sálásí wa yìí bí ti ilé apá náà ti fílẹ̀ lẹ́ẹ̀kan ọlọ́wọ́n jọ ẹgbà ta ni ń gba owó yìí abáyé sàhákà fà dáadáa owó mọ́sálásí wa ara fi márààrún àwọn ẹni ọlọ́run wọn ni bàbá wa lágége wọn ò pera wọn ní sheik tí wọ́n fi kú láyé bàbá wa lájẹ́ àgbà wọn ò pera wọn ní sheik tí wọ́n fi kú láyé bàbá wa bazaru ládàgbà bàbá wa bẹlgọrẹ kùnbùrì karatu gbogbo wọn bẹ́ẹ̀ kò sí kàtó gbọ́dọ̀ ṣe. radiyallahu ta'ala. ọwọ́ Ọlọ́run ti bẹ̀rẹ̀ ara wọn làbí pé wọn ṣe kì í sàwọn àtò ní ti gbogbo wájọ ń kúrọ kí ayé tá a gba ọgbẹ̀n ọgbẹ̀n ẹ fọlọ kún fún mi lẹ́yìn Ọlọ́run tẹ ẹ gba ọgbẹ̀n. yà gbé tó ẹ ẹ ẹ tó ti wá lọ sí gbogbo bí kíbi tó rí ṣeun àwo ṣe ẹyin wo ni kílẹ̀ rí ṣe ẹ tẹ tẹ pàfọ́ọ̀mù múlẹ̀ bukari pẹ̀lú sẹ́wù yẹn òun náà kílẹ̀ yín ó dúró lójú sánmà kọ́mọ wálé àwọn àgbà pé sẹ́wù ni àmọ́ ẹ lè ṣe bẹ́ẹ̀ àbí kẹrún wọ́mú wọ́mú ẹ má jọ lọ́wọ́ bọ́mọ yín lọ́wọ́ àkọ́kọ́ kìlọ̀ mi níyìn lórí. likunli ṣe yín ìdáfọ́ kìtà òòrùn ìwádùn ẹ̀yin ìlú alẹ́ ní bọ́rọ̀ tọ́ba bọ́ mọ́ lọ́wọ́ èèyàn lè lè bá bọ́ lówó o lè do lówó ọba lè ṣàdúrà bọ́ rọ̀mọ́ bí o lè bí mọ́ ọba lè ṣàdúrà bọ́ níṣẹ́ lọ́wọ́ o lè níṣẹ́ lọ́wọ́ ọba lè bẹ̀lọ́ bọ́ tẹ́gbẹ́ o lè tẹ́gbẹ́ ọba lè bẹ̀lọ́ bọ́ ráyé gbé o lè ráyé gbé ọba lè bẹ̀lọ́ àmọ́. wàlẹ́ ìsọ̀lì lọ́ọ́ yìí بقيت من عوده وليس لله فاكت من عوده ẹ̀yin ló alẹ́ ní bọ́rọ̀ àmọ́ ẹni ọlọ́run bá ti bọ́ mọ́ lọ́wọ́ kò lè rọ́lọ́hún mọ́ láyéláyé. bọ́ọ̀ bá lè gbẹ bọ̀ tọ́ ti mú ọ gbẹ bọ̀ kó tú di mọ́wùlẹ̀ tú bá mọ́ lọ́lọ́hún ní fèrè jẹlẹ bọ̀. bá àwọn afá àkájú tó dé ní sọ ọlọ́mọ má jẹ́ kó kọ àwọn àfáà jẹnifa. àmín. àwọn àlùfáà la máa bá àwọn tí wọ́n bu ayé wáyé ní sàfà àlùfáà àwọn náà tí wọ́n pa àwọn àgbẹ̀ ẹbọ kan kàkà tí kagunláyà ẹwà àlùfáà. àlùfáà tí wọ́n ra kòkò pèsè láì sí babaláwo gbogbo nǹkan náà wá dàpọ̀ mọ́ra wọn láyé lónìí òun ṣègùn náà tún wé láwà ní. wọ́n gbé bá a ṣègùn òun náà tó bá tẹ̀síwá lọ́wọ́ kó ń gbà láì máa jẹ́ òògùn gbogbo ẹ̀ wá dàpọ̀ lẹ́sẹ̀ títì bá a ṣe gùn àti lè mọ́mú ẹ bá jọ dúró báyìí nìyẹn àfi ẹ máa dúró pé ah, ah alájẹ máa ṣàfà bá a ṣe gùn ní wọn bá lówó wọn láwàní. bó la wá ń lọ abẹ́nyẹ́lọ́ bá bọ́mọ́ lọ́wọ́ kò lè rọ́ lọ́mọ bọ́ bá ti gbẹ́ bọ́ ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ mo lè fẹ́rí yìí ilà máa ń yí ṣùgbọ́n kàbí bá sẹ́wọ́ kò lè mi ọlọ́run kò feri yìí mọ́ bọ́ọ̀ bá ń ṣe sìnà bọ́ọ̀ rí dúdú òórùn bó orí pupa ọ̀run gbogbo ẹ̀ ló kò sí kan tó fi ọ̀run bó arábúrò ìyàwó rẹ̀ bó lè bá pòbí rí ó lè rún pa. ọlọ́run pẹ̀lú mi sinaba bó ti wù káyà ọ̀gá tó ọ̀sọ̀ di pẹlẹbẹ pátápátá kí ló dé lórí irọ́ náà ni bó o ti ń ṣe pàápàá ni ẹ̀wọ̀n gbẹ́sẹ̀ àrí ara ẹni ẹ̀rí táwọn obìnrin gbẹ̀yìn wa táwa ń kú sí wọn. ẹ̀rọ àwọn obìnrin ti ń gbẹ̀yìn wa ni àá sì ń kú sí wọn. yàrá mọ́ nbẹ̀ nínú ilé ọkọ ti lọ ọdún kẹtàlá. màmá màmá gàdí ti sọ dáàtọ̀ alájẹ̀ ẹlẹ́fọ̀ọ́ níbẹ̀ nínú ilé. ìyá mi aláwo àwọn wọn ń bẹnu láti ibi ogún ọdún sáfì ó ti lọ pẹ́. bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wa yìí náà ó ti lọ́nu bá àwọn ìyàwó ni ó wà àwọn obìnrin ni wọ́n jẹ wọn mọ̀ mélòó là wá ń jẹ mélòó là ń jẹ bí àwọn ọkùnrin ní ìgbà ń bẹ́ ń sanwó báyìí kí ni ó tètè gbogbo tọ́lọ̀ bá kún ọ ọ̀nà dáadáa bílẹ̀ dẹ̀ lọ́kọ́ ni ó wọ bàtà wọ́n bí tó bá wọ̀ lọ́bẹ̀ wọ́n bá wọ́n gbé wọn gbé mọ́tíráàsì sínú yàrá kọ̀ kan lójoojúmọ́ ẹ èmi ń wọ́n sùn gbogbo ẹ̀ sákì gbogbo ẹ̀. àwọn wọn padà jogún gbogbo ẹ̀ bó ti ló ń sun wọn ọmọ tó ń ṣe nǹkan ah, ọlọ́ọ̀bù mi lágbára púpọ̀ n bá kúrò lọ́dọ̀ mèrò mèrò rè sàn rabi lóni sátidé bùnátà lóni jẹ́ ọjọ́ mọ́ ẹ̀wẹ̀ èèyàn láì sí pákó obìnrin tó ń bá àdíjà lọ́wọ́ àdíjú àtìní tọ́ba sọ̀dọ̀ eléyìí díẹ̀ yọ̀bọ̀ sọ̀dọ̀ eléyìí díẹ̀ ọ̀ ń lọ nù ọ̀ ń lọ díẹ̀ díẹ̀ nù ọ̀sánfààní kan lára bẹ lẹ́yìn ká sun ọmọ kó dọmọ kéyìn ń de àmọ́ pàmùpàmùpà à ń kú lọ díẹ̀ díẹ̀ ni ẹ̀rí ta àgbẹ̀láyé mọ́tà fi ń kú ni gbogbo wàhálà tó ti ń ṣe obìnrin ò ní bọ́ ṣe dájú alẹ́ ẹ̀rọ ra ẹ̀rọ gbàjẹ́ ti pé ń sá ẹ̀rọ ra torí wàdùwàdù ọkùnrin mi yóò tún da oko omi tí bẹ̀rẹ̀ ní jẹ́gùn tí ó bá kí ló dé. ṣe yìí ẹ mọ́jọ́ ọlọ́run ọba máa yín lọ́wọ́. ìṣe àfọ́kìtà ìwádùn wàlẹ́ ìsọ̀lì lọ́ọ̀yì farakìtà mi ní ìrìn àdìyẹ. ẹ̀yin ìlú alẹ́ ní bọ́rọ̀ wọ́n jọ bí eré adájọ́ bí eré ni mi bá lọ tẹ́lẹ̀ tó mọ̀ gbọ́dọ̀ mọ̀ sọ ẹni ọlọ́run bá bọ́ ọmọ lọ́wọ́ dáràn fa ọlọ́run ni ọ̀bọ bá wọn bàbá yìí lọ́wọ́ ni wọ́n fi sin lọ́hùn ti sin ọ̀bọ mọ́ wọn lọ́wọ́ ni ó ti bọ́ mẹ́lòmíì lọ́wọ́ bá mi oko bá mi oko ó ti yàyà kuyà ká oko bí ti ń gbẹ́ bọ eré ìrókò bẹ́ẹ̀ ni ń gbẹ́ bọ tèrè àgbẹ̀ eré àyàkúpa eré ọbọ dúdú ọwọ́ àyà ọbọ lẹ́nu ọwọ́ tó wá kiri ọ̀ká kò èwo ni ọ̀já àgbà kò nù tẹ́ kó jọ yìí eré ọká eré ìnàkí Eri, èrè ó jó gbogbo ẹ̀ náà eré ọ̀fàfà ọ̀pá ogun ẹ̀kọ́ kó gbogbo ogun abá kan náà lọ́wọ́ àdùnní àlọ́ lọ́hùn ni ẹja wá ẹ̀yìn lọ alẹ́ ní bọ́rọ̀ ẹ wá ọlọ́run ọlọ́run tá a bá bàbá yìí tí wọ́n ń wá dòní ẹja wa náà wá ẹ mọ̀ á orí kìnìkan mọ́lẹ̀ létí odò ìjọba tí wàá jẹrà ìjọba tó ń náà máa jẹrà nígbà ìwọ náà ń bọ̀ wá jẹ̀rà nínú sàárè rẹ̀ jọ̀kan. ebi àdìsá bọ́tọ̀ bẹ́ẹ̀ wàdá yìí tu inú lẹ́nì. ó sì tu lóòótọ́ ọjà tiẹ̀ náà bọ̀ wá tu. ọ̀rọ̀ àwọn tí wọ́n ti lọ nísìnyí àwọn ọmọ wọn ò ní lárí ni ọjà wọn tu lẹ́yìn wọn. àwa tá a sì ní lárí àwọn bàbá wa ni àwọn ìyá wa ni. àwọn àfa àwa tá a sìn àwọn ni wọn ò dọwọ́ rúgbà wọn bẹ̀ láyé ni ọjọ́rọ̀ ọwọ́ dàrú ìwọ ọmọ báyìí rí ọba súnmà lọ bá ìyá rẹ ìyá rẹ ọdíjà pọ̀ nbí kan ẹlòmíín fóògùn fẹ́mi olómi bùnátà àbíjẹ́ nbá fẹ́ bí wọ́n fi bùnátà sí àgbàtọ́ sáfò mbẹ́ ọ̀sáwá àgbàtọ́ sáwá lọ́ọ́lé gbogbo ẹ̀ náà kọ́ nísìnyí wọ́n bẹnu sàárè wọn mọ gbogbo mọ́tì bá ọlọ́mọba yìí gbogbo àwọn èèyàn bí a tún ti bá kírun ni wọn ọlọmọ sábà wà yáàfin. amiina. gbọ́dọ̀ mi ní oògùn ló fi ní anisọmọ ni àbí suwébà kọ ni ah, ah. wọ́n fẹ́ suwébà anukọ́ra bí òní bíjọba kan wàláhì mo gèrè suwébà yóò sì gbólóhùn ní àwọn ọjọ́ wọn náà gánà bẹ tí wọn ó lò ń bẹ nu wọn tọ́ bá súnmọ́ jọ dẹ́yìn ní tọ́ bá sẹ̀ kó wà yóò sì bó ti tutù nìyẹn yóò sì pààkó àwọn wa dà wọ́n ti lọ ayé náà láyé ń jẹ́ àsìkò wọn. wọlé ìsọ̀lẹ̀ wọ ìfà kíta mi ní ọdín. àtọ́ǹdè mú àtọ́ǹdè dúdú baba ní a máa yẹlò mi n ti bẹ ní yẹlò mi a ti họ ba ti jókòó yà yín nísìnyí tẹ́lẹ̀ mi bá fún ìsọ̀ lẹ̀ báyìí pé ah dára alájí yà kúnlẹ̀ lẹ́yìn wa ẹ fẹ́ fò èrè ayé kan yìí náà ẹ mọ̀lákùnrin mọ́tò ọmọ àbọ̀ abáyé àtògùn àìkú àti gbélékù àti eh, olúgbòhùn wọn ò rà fọwọ́ wọn gbogbo e ẹ̀ bọ́lẹ̀ yóò sì e yọ ẹ̀mí ẹ̀ tó fẹ́ yọ lára rẹ̀. Allah. Allah bàtẹ́ lẹ́lòmíì sábà yìí nísìnyí àwọn bàtẹ́ tó le ní bẹ́ẹ̀ díẹ̀ lòmíì bàtẹ́ gidi tó ní agbá bẹ́ẹ̀ lọ́wọ́ ẹlòmíì yá yìí torí kẹ́ni bá a wọra rẹ wò ilé mélòó lọ́kọ́ ilé mélòó lọ́kọ́ àti bàtẹ́ àgùsì tọ́ sàn èmi ti yá agbọ́n bá ti rí kùsàn ní lọ́wọ́ èèyàn èèyàn bọ̀wọ́ mọ́ àmọ́ bí ayé náà lọ bá ti ń gbọ́ máa kẹsàn-án ẹgbẹ́ àbá àgbàdo yìí bá ti ń wọ́ ọwọ́ ìlú mi lọ́wọ́ jọ̀dọ̀ fún yìí ń wọ bọ̀bọ̀ kú bọ̀ owó. àwọn àgbàlagbà yìí náà wọ́n sọ̀rọ̀ wọ́n ní ẹ̀wòyàn bá sọ̀rẹ́ ẹ̀wòyàn bá sọ̀rẹ́ tí bẹ́lábẹ́ ìkànnà bẹ̀ lómi tẹni tí ń jagun lójú ogun lọ bẹ́lábẹ́ ìkànnà lómi bá tó fi pamọ́ bẹ̀ wọ́n sáti jọ́ kan lọ́wọ́ tiẹ̀ bá a nù wọ́n gé ọwọ́ náà àwọn tó ṣerú ẹ̀ lánàá àwọn dà ẹ̀yin lọ́ọ́ alẹ́ ní bọ́rọ̀ ilé wọn bàjẹ́ ọ̀nà wọn bàjẹ́ nìyí lọ́jọ́ mi wọ́ balẹ̀ wájú yín ìbá gbàlagbà dáadáa tẹ́ ẹ jẹ́ lọ́jọ́ mi wọ́ balẹ̀ báyìí. àwa náà máa wo bí a bá lọ ni a ti wojú àwọn tá a lọ bá bọ́lá àti múra wá lé ti ń bẹ lọ́wọ́ yín òun náà ń bẹ lọ́wọ́ tiwa náà. a ti wo pé bí a ń lọ yìí a bá ti wá ń wojú lẹ̀ a ti wojú lẹ̀ irú ọ̀rọ̀ wo la sọ ní. àyè pé àwọn tá a bá àwọn táwa náà mọ̀ pé ti ń bẹ lọ́wọ́ wa ẹni ń bẹ lọ́wọ́ ìdá tọ́lá tún fìlì jannati. àyẹ̀mí nígbà mọ iyọ sáré jẹ́ nínú báyìí anabi ni sọ̀rọ̀ wo. sallallahu alayhi wa sallam. anabi ni gbàgbọ́ yọ sáré jẹ́nà. fàrọ̀ àyètò àkọsára àhàlà àlùfọ́kọ́rà. anabi làwọn tí mo rí nù ọgbà àlìjẹ́nà tí wọ́n pọ̀ gẹlẹ́tẹ̀. aláìní ni wọ́n àwa tálíkà lápọ̀ bẹ́ẹ̀. wàtọ́lá àtúnfin náà rí nígbà mo wo bẹ̀rẹ̀ náà mo tún wá yọ mo lọ lé iná mo lọ wo bẹ̀rù. fàrọ̀ àìtún akthara àhàlà àníṣà àyìn. ìgbà mo délé náà tí mo yọjú wò náà báyìí àwọn tí mo bá tọ́pọ̀ lọ yàn àwọn obìnrin ni. ànábì ló wí bẹ́ẹ̀ wẹ́ dákun. ثم رأيت الأغنياء arábìnrin nígbà tí mo tún wá wò bá mo tún wá rí mo á rí àwọn àwọn olóró àwọn olówó orí wọn. fàwé ló ń lílẹ̀ agniya ìmìnà fúkọ́ra yìí. Ah, ẹ rí ẹgbẹ́ ọlọ́run kọ́ máa báwọn olówó ti ń bẹ nínú àwọn tálíkà tẹ̀ sánú. fàwé ló. ẹgbẹ́ ọlọ́run ìgbéjìnà sí kí ọlọ́run. fàwé ló ìkégbé ọlọ́run àti ìbínú ẹ̀ tó kírítíkà. fàwẹ́lò. ìyá ọlọ́run àti ìbínú ọlọ́run tó hẹ́vì. fàwẹ́lò. tètè kó mi wérù kó mi wérù. lil agniyayi minal fukarayi. àníkọ́ mọ báwo olówó ti ń bẹnu àwọn lọ àwọn olówó ti ń bẹnu àwọn tálíkà tẹ̀ sànù wa ìwọ nìkan ní ọ̀fà aṣọ bí ọgbọ̀n nulẹ̀ ẹnìkan ti wà ebi ń pa wọn mọ̀ orí ọwọ́ akóso ọ̀fà kan nulẹ̀ yẹn tó wọn wá dá iṣu ọ̀fà bíi mẹ́fà jẹ ìwọ ah ah èyí ah, ah. tó tó lé fún wọn bíi mẹ́wàá nù sùn ẹ̀yin náà ẹgbàá ẹkún yẹn ní ìgbọ́kẹ́ sọ tó gbogbo kálukú ní sọ tó Salimanu kan ní sọ tó lọ́wọ́ ẹ ọlọ́run gbogbo iṣu mi ò ṣe ah, fún mẹ́wàá bọ́bá tẹ̀ jẹ́ mọ́ èyí tó tó wọ ọmọ rẹ rẹ ọmọ nílé kejì rẹ tí ọ̀lọ́ lé ìwé tó ń wọ̀ràn àmọ́ jẹ́ sì ti lọ èyí tó tó béèrè kí ló wa rújọ́ fọ́ pé wọ́n ti sanwó olúgbò àti tìrí sí èmi nìkan ló kù tí bàmí ò tí ì rí san wọ́n á lé mi wálé ah, ah, ó sì ń bẹ ó sì ń wúran èyí ṣe èfi ọlọ́run kọ́ mọ́ bá o. yaquluna rabbana. àwọn agbẹ̀gbẹ̀ ọlọ́run bá wa. zalamuna huquqana. látàbòsí pẹ̀lú ìwọ wa. aládìí faradita lana. èyí tó ṣe lọ́rọ̀ àyànlé alẹ́ rí falamma samiul fukara. a ah, nígbà tí àwọn aláìní wa gbọ́ bẹ́ẹ̀. arsala al-fuqara rasulan ila nabiyyi. Rúbì khayri kulli. Ṣé gbogbo rẹ̀ gbogbo rẹ̀ yàn yàn gbogbo dáadáa làwọn olówó ti kó lọ. Yuhajjuna wala nakidiru nahaja. Ẹ̀rí nǹkan níbi tí ń pa wá àwọn sì ń yó wọn ò tiẹ̀ wọn ò rí kankan tí wọ́n ṣe bá a ti ń dààmú tó wọn lágbára ká má dààmú wọn ò yà sí a bá a ti ń rí nira tó wọn lágbára ká má rí nira wọn ò yà sí a wọn lè mọ múná bòmí wa nísìnyí oṣù méjì ẹ sì tó bẹ́ẹ̀ kẹ lọ bá wọn kẹ pé wọ́n mú wa jọlọ́n tó ní wọn tó rántí yín ni ọsibítù tiwa kò sóògùn wọn ní ẹ lọ fi olú gbẹ bá rógùn ẹ̀yọ̀kan wọn ní three thousand five ẹ ti wàá rà bẹ́ẹ̀ lóṣù kan nbolowó ọ̀hún wa oògùn ẹ̀jẹ̀ ni wọ́n ń wá fẹ́ lómi níbi ayé ti rí nira dé àṣé tún ń ta ẹ̀jẹ̀ táwọn náà jókòó lẹ̀ lọ síbítù báyìí àṣé wọ́n ń ta ẹ̀jẹ̀ èló ọgbọ́mọ tiẹ̀ lọ wọ́n wá rẹ̀ fún five thousand wọ́n wá tó pẹ̀lú mílíkì mẹ́fà tọ̀ bọ́ọ̀bà wa àbá ìsàágà nǹkan dáyé àwọn tí wọ́n ń ta ẹ̀jẹ̀ yìí ẹ ẹ tún wá kó mílíkì mẹ́fà dání èyí tó lọ́nba ní tiẹ̀ ọba mu ó fún five thousand mílíkì mẹ́fà ẹ̀wọ̀n mádàmà ẹ̀jẹ̀ táwa ń bẹ lọ́n gbọ́dọ̀ mọ́jẹ̀ ọ́ tán lára wa àgbà sì dùn ọ́n sì ń ta wọ́n sì gbapá kalẹ̀ báyìí ẹ̀ sì fà á wọ́n fà á pint méjì ni wọ́n fà ẹ̀wà dánwò mélòó ní bẹ lára rú mi nídìí nígbà yẹn bá àfàgùn kan jẹ́ wọn ní kú. ara ni wa wọn mọ̀ para ni wa rárá wà nẹ́bì. E, yuhajjuna wala nakidiru nahaja wa idha maradu. Ah, bàbá sì sáré ìwà nẹ́bì bára bá ní wọ́tà sáré. ba'afu bi fadili amwalin. ẹ̀yin jama ẹ gbà pé lé ọlọ́run tá a pawó fún lónìí ẹ má rò pé èrè ni gbogbo yòókù tẹ lè ná lónìí ẹ gbà pé Ọlọ́run sàn fún yín. amiina. wàláì Ọlọ́run ti ṣe nǹkan torí nǹkan lọ́lọ́run o ọba ti ṣe nǹkan torí nǹkan lọ́lọ́run. bọ́ ọba gbọ́ lọ́bọ̀ ọ̀dájú òun náà ní jẹ́bẹ̀ bọ́ ọgbọ́ lọ́hùn òun ní jẹ́bẹ̀ bọ́ ọgbọ́ lọ́hùn òun ní jẹ́bẹ̀ bọ́ ọpọlọ́run lọ́ba nira òun ní jẹ́bẹ̀ bọ́ ọpọlọ́run lọ́ba àdẹ̀kùn òun ní jẹ́bẹ̀ bọ́ ọpọlọ́run lọ́ba àbànújẹ́ òun ní jẹ́bẹ̀ bọ́ ọpọlọ́run lọ́ba àdùnnú òun ní jẹ́bẹ̀. ba'athu bi fadli amwalihim. ọlọ́run ọlá àwọn àgbàlagbà lù yìí tàná tí wọn bá jẹ́ lánàá làwọn tòun ní fi ń lò ní báyìí ọlá àwọn àgbàlagbà àjẹta àlú alẹ́ ní bọ́rọ̀ tí wọn bá jẹ́ fẹ̀yìn tòní. ọlá àwọn àgbàlagbà àjẹrí wọn bá jẹ́ báwọn tìjẹta tìjẹtọ̀ bá jẹ́ báwọn tàná rárá ìwà kàwá wọn yìí ló. bọ̀ báyà bàbá bàbá wọn àánú tó di tàná láyìnlá àwọn kóòtù àwọn kóòtù rọ́pò wọn. ọlọ́run tí wọ́n á fún kálukú ní tí ọ̀rọ̀ pọ̀ ẹ̀ ní ọmọ ẹlòmíì mẹ́rin ọmọ ẹlòmíì mẹ́fà ọmọ ẹlòmíì méje jọ̀wọ́n náà àmọ́ bí mo lọ́rọ̀ yẹn ẹlòmíì àbí thirty ẹlòmíì àbí fifty. òde òní ilé ayé bá jágbọ́n ní tó fi tọ́ wọn dà owó iléèwé lásán àdáwò ni àwọn ìyá wa ń jọ̀wọ́n àná wa ni máa bí nsó bàbá rẹ̀ àwa mẹ́fà ló kó jọ bẹ́ẹ̀ yẹn dẹ̀wò nísìnyí ọba ara bẹ́ẹ̀ yẹn bá dẹ̀wò nísìnyí ọba ara tọ́mọ bá ti pọ̀ láyé lónìí tó bí máa ti ń lọ bí eighteen ó bí ó lè ẹ dákun ẹ̀yin olè tẹ́ ń bẹ ń òkú yín ọlọ́wọ́n jọ da abẹ́yìn olè ẹ dákun àmọ́ ọlọ́wọ́n ní jẹ́ wọn bírú yín ọlọ́wọ́n jọ da fún yín ń òkú yín o. bọ́ba bímọ tó bá pọ̀ tó lówó lọ́wọ́ tí mo ní láárí óbì olè óbì àmúgbó óbì tọ́ọ̀gì ọ̀tọ̀rẹ́ tí ó jẹ gọ́vnà òun ni wọ́n yọ àdáàgì wọ́n sá ẹlòmíì ní àdágbáyà ó ṣe bí kí n tó gbé wá látòkọ àwọn ó ṣe bó ṣiṣẹ́ ọmọ pé wọn ò jí ó pé ọ̀kadà ẹ̀ ọ̀kadà lọ́wọ́ àpòpọ̀ sẹ́ńtò sọ pé bàbá máa sẹ́lẹ̀ kejì sami wo wọ́n na wọ́n nawọ́ kiri sí dé ọ̀wọ́lé mi kalẹ̀ wọ́n ń pọ̀ ọ̀pá ńkò náà lóní àtẹ̀sí ẹ̀ ọ̀pọ̀n sọ ọ̀pálíkì àmà lọ gómìnà ń jẹ gómìnà tiẹ̀ kọmísánà ń jẹ kọmísánà tiẹ̀ spíkà ń jẹ spíkà tiẹ̀ bí ẹ̀kì àti kẹ́hù ń jẹ tiwọn lọ́rùn ẹ̀ òun bẹ nínú sàárè bí kí wọ́n ẹ̀ wò ọlọ́run wọlé àwọn bàbá wọn ìgbógbó ọmọ tó bá gùn àmọ́jà bí ọlọ́run. amiina. ọlọ́run wọlé àwọn bàbá tó tó kún wọn ìgbógbó tó bá ṣe fún ajọ́lá àlùbáríkà ọlọ́run. amiina. mo fẹ́ ṣàdúrà nísìnyí tí n bá wa gbowó tán n wà bọ́ wájú bàbá bàbá wọn wà ṣàdúrà wọn ó sì gba àgbà owó fún wọn. ọkọ fẹ́ ṣàdúrà nísìnyí.